àbínú lóko èyí tí àwọn iṣẹ́ ọkọ̀ wa àwọn Ustaz Abdulfatah Al-Sarumi tí wọ́n ń da títí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Friday náà rẹ̀ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wa ìkànnì alálùbáríkà Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo ohun tí bá ń wà lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn iṣẹ́ ọkọ̀ Abdulfatah al sórí aago wọ̀nyí zero eight one 081 033 51549 جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته بغتي عن بيت الدين يسر أكي وكابو ببواني تسياتني جنا آه رتي من بابا láti bóyá bí ọ̀sẹ̀ márùn-ún sí ẹ̀yìn òun náà ni ọ̀rọ̀ nípa rúkẹ́yà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nú tó mọ́ wá sọ ní ìjẹjọ pé ibi ìdínlá wípé tí n fẹ́ gbé ẹ̀wò nínú nǹkan tí yẹn tó gbọ́dọ̀ mà lára ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nú òun náà ni pé ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé níta pè ní sẹ́hẹ́rì sẹ́ṣẹ̀r àti ohun tí ó ń jẹ́ àlìjànà tó a gbọ́dọ̀ máa ṣopọ̀ àṣepọ̀ wọn kí ni bóná kí ni àṣepọ̀ tí ń láàrin sẹ́ṣẹ̀r lọ́pọ̀ ní sẹ́ṣẹ̀r òun ni oògùn ṣíṣe oògùn ṣíṣe ẹni pé tí Yorùbá bá ń sọ pé wọ́n ń ṣe àṣírí ẹ̀hẹ́n ti pé ẹnìyàn ó àbẹ́niyàn ó lóògùn so kí ni àṣepọ̀ oògùn ṣíṣe pẹ̀lú àwọn àlejànú fẹ́ni tí ti ní kó gbọ́ yìí wàhálà rẹ̀ yóò mọ níwọ̀nba nípa ìbẹ̀rù ogun bẹ́ẹ̀ ni kúnyìn mọ̀ pé ọlọ́wọ́n bá ní gbọ́dọ̀ máa bẹ̀rù tí àwọn afábá ń ṣàlàyé nǹkan definition ni pé àlàyé méjì wá lórí sihir oògùn náà ni wọ́n tún máa ń pè ní idán idán so idán yẹn òun ló gbajúmọ̀ jù òun náà ni magic meanwhile charm òun náà sì ní tí à ń sọ pẹ̀lú sihir tá à ń ṣàlàyé yìí nam àwọn àfa nígbà tó fẹ́ ṣàlàyé sihir wọ́n ní huwa muzawalatu nufus al لأفعال وأقوال يترتب عليها أمور خارقة للعادة nǹkan tó ń pè ní ogun wọ́n ní pé muzawalatu an-nufusil khabisa wọ́n ní pé kí ẹ̀mí tó jẹ́ ẹ̀mí burúkú yẹn ni pé ẹ̀mí burúkú yẹn ni pé àwọn àlejànú náà ń jẹ́ báyẹn kí ẹni tí ó bá wá ní àṣepọ̀ pẹ̀lú wọn kó wá su àwọn nǹkan kankan papọ̀ lẹ́àfọ̀ allen yóò wá ṣe àwọn iṣẹ́ kan tó bá ṣe iṣẹ́ yẹn wa akọwalin fẹ́rí kí wọ́n ní muzawalat an-nufus al pé ẹ̀mí tó ti bàjẹ́ ẹ̀mí omi ènìyàn tó ti dìdàkudà so tó lẹ́nu tẹ́mi rẹ̀ bá mọ́ kódà kò ní súnmọ́ tí ń jẹ́ oògùn yẹn ẹni tó bá ti ń súnmọ́ oògùn tí ń súnmọ́ náà ń kàlẹ́ kí wọ́n mọ̀ pé ah, ẹni yìí ó ti bọ́ sínú wàhálà ó ti bọ́ sínú àgbákò ẹ̀mí rẹ̀ yẹn ti di ó ti kú lẹ́mìí tápẹ́ lẹ́mìí mùsùlùmí so ni kí ẹ̀mí burúkú yẹn kọ́mọ wá lọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àfọ̀ ààlín àwọn iṣẹ́ kan wá àkàwálín àbíkẹ́ máa gbọ́ àwọn gbólóhùn kan tí ó máa jáde lẹ́nu rẹ̀ tí kú tó bá ti ṣiṣẹ́ yẹn àbí tó bá ti sọ gbólóhùn yẹn yatarattabu alayya umurun khariqa ẹ sì rí pé àwọn nǹkan kan ó sì máa ṣẹlẹ̀ tí nǹkan yẹn ó strange yẹn ni pé n tí ó jájòjì tẹ́ẹ̀ ní mọ̀nà tí ń gbà ṣẹlẹ̀ so kọ́ọ̀rì kọlùlà àìdá ẹ̀ ní mọ̀nà tí nǹkan yẹn ó gbà ṣẹlẹ̀ ní ó kàn máa ṣẹlẹ̀ bí kankan wo sùn nísìn kẹ́ni òun bóyá ó ṣiṣẹ́ kan bí ó mú kíní kan ó kàn fi nàyàn pa kẹ́ni òun ó sì máa yàgbẹ́ ṣé mo nísìn ṣé ó kọ́ ọbẹ̀ nìyẹn nínú ni ṣé ó kọ́ ọbọ̀ nídìí ni ìyẹn náà ti di pé wọ́n á yàgbẹ́ àbí kò tiẹ̀ ná kò fọkàn ná àbúmọ̀ ọwọ́ kẹ̀kẹ́ àbú ó sì tàkìtì àbú sì fèrè sí wọ́n ni a nà sáré so kẹ́tì mọ̀ pé ogun lẹ́nu yẹn ṣe hàn àbíbẹ̀kọ́ sọ̀rọ̀ lẹ́nu lásán ó wí nǹkan jáde lásán lẹ́nu so òun làwọn náà bọ́ ṣe máa ń sọ sọ́kàn ní òun ni kí nìkan kó ṣe kìnìkan ní kó ṣe kìnìkan yá nǹkan báyìí ó sì máa ṣe nǹkan yẹn sì ń ṣe ẹnìyẹn lóòótọ́ so nǹkan tó ń pè ní ogun nìyẹn àbí wọ́n so kìnìkan papọ̀ àbí wọ́n rú nǹkan kan papọ̀ àwọn kan nǹkan kan papọ̀ tó bá wá ṣe ẹ wàá rí i pé nǹkan tí ò ní yé yín ni kẹ́ ẹ̀ ní mọ̀nà tí kinní yóò fi ṣẹlẹ̀ ṣùgbọ́n náà ń pè ní oògùn ṣé wàá rí ọ̀nà tí ò yé ẹ pé à ń fẹnu mọ́ pé khumurun khariqul al'ada nǹkan kan máa ṣẹlẹ̀ tó yẹ pé yóò kọjá làákàyọmí ènìyàn ẹ ní mo fi ṣe ń ṣẹlẹ̀ tó ṣe rí ti ń mú ṣẹlẹ̀ gangan ibẹ̀ ni àlìjànú ti wọlé ìyàsípọ̀ oògùn pẹ̀lú àlejànú nìyẹn ṣe bá rí ògbò ìwòsàn ẹ rí i pé ẹ à lè rí ọwọ́ àlejànú níbẹ̀ bí alápèjúwe nísìn orí ń fọyàn wọn ni kò wá àbí ìbámúyàn wọn ni kò wá ewé dógóyárò kò wá wá ibé ìwé ìbẹ́pẹ kò wá ṣe é papọ̀ kí wọ́n wá mú àbí kí wọ́n fi sanra so ẹ rí i pé irú oníṣìn àbí kí wọ́n fún ẹ rí i pé kí níyẹn dé ara yẹn gángan gbà tí ó bá sì ṣẹlẹ̀ tí ó bá ẹ mọ̀ pé n tó mu náà ni ó ń ṣẹ́ lára rẹ̀ sùwẹ́rì kó ti yàtọ̀ sí àwọn oògùn táwọn ṣàlàyé nípa rẹ̀ yìí kò ó lè wá ṣeé ṣe kó pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ Yorùbá ni kí n ta bá wí fún fa òun ni fa ń gbọ́ bó ṣe máa ń wí so àbí kìí sọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ tí wọ́n wí ẹ̀ ní rójútu rẹ̀ kúl dùbùlé ní kára ọkẹ kí ni ìtumọ̀ eléyìí kò ní ẹ̀ nígbọ́ yí àbí àhámú sàkákú kàláwú ẹ̀ nímọ̀ tó mọ rẹ̀ ẹ̀ kàmọ́ rí pé ń wí náà ni sórí eléyìí ẹ̀ ti mọ̀ pé ẹ̀gbọ́n ti gbé oògùn dé o àmọ́ wọn wí ní Yorùbá ni o àbí amúlámú kọ́tímọ̀ tọ̀fẹ̀yà ìlú hmm. ẹni tó gbọ́lárúbá wò tó mọ rẹ̀ bí yẹn ka gbogbo ní PhD Arabic ò lè mọ̀ tó mọ rẹ̀ kí n tán wí ní àhàyáṣù àhàyáṣù àhàyà àhàyà <laughs> onímọ̀ tó máa tán ń sọ jẹ ìnájú onímọ̀ tó máa tán ń sọ irú yíò náà nìsín àṣírí ogun nú o ogun tó kàn fi lárúbáwá kọ àbí tán fi èdè lárúbáwá ń pè nìyẹn irú yẹn nìsín gbọ́dọ̀ mọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ogun ti dé o tọ́ ìgbà tí Ibn Qudama alayhi rahmatullah táwọn fẹ́ ṣàlàyé nǹkan tó ń pè ní asẹ́ṣẹ̀r so àwọn ní ẹ̀ sẹ́ṣẹ̀r wọ́n ní àìzẹ́ ìmúnwọ̀rúkọ olóhùn náà ní àwọn ọ̀rọ̀ àtọ́fọ̀ wà á kédún àti kí ó di nǹkan ẹ̀rí ó di nǹkan mọ́ra wọn annafasati fil'ikot fil sẹ́rí tí lọ́lẹ́ ń ṣe ní ohun àlèjànúnà àlèjànúnà bí lápòjú ẹnìsẹ̀ tí wọ́n ní lágbájá kó lóun ní kẹ́nìkan tó tóun bá ti pápọ̀ mọ́ra wọn tóun bí lè dákọ ẹnìkan sí nǹkan yẹn so eré ó sì máa fún ẹni yẹn ọjọ́ méje lè rí òfìfọ́ so ṣe ń tọ́ wá pé òun ni wá ń jẹ́ kí eré ọmọ fẹ́ ni wọn lá àlèjànú kan tóun ti lọ́pàpọ̀ mọ́ kínní yẹn ní ọ̀lọ́lẹ́ máa gba eré ẹni yẹn mú yóò ní jíkẹ́ nìyẹn lálàáfíà ó lè jẹ́ pé inú rúnrún ni òní ọlọ́mọ dánú ẹni yẹn rú torí pé kí ni Allahu Akbar anábì sallallahu alaihi wasallam sọ pé ṣe rí àwọn àlìjẹ̀nu anábì ní inna ash-shaytana yajri majra al-ma'i wa dam fil jasad anábì ní ṣe rí àwọn àlìjẹ̀nu yẹn kódà wọ́n rìn wọnú ọpọlọ ẹ̀dẹ́ ènìyàn rìn wọnú ọpọlọ so wọ́n á ní lágbájá iná tẹ bá rí tán bá ní sẹ́ṣẹ̀rù lè jùnú òun pé wọ́n ṣàti lágbájá ó ya wèrè so àlejànú ni kéjì tí wọ́n tà yẹn ní ọ̀lọ́lẹ̀ débẹ̀ àlejànú ní ọ̀lọ́lẹ̀ ṣiṣẹ́ yẹn so ibi táwọn àlejànú ti ní ṣe papọ̀ pẹ̀lú oògùn lélẹ́yìí so náà ní gbogbo ẹni tẹ rí pé tó bá ń ṣoògùn ẹni yẹn yóò ní ìṣòwò pọ̀ pẹ̀lú àlejànú mubasharatan aw an tariqin ghayri mubashirin yóò mọ bá ṣe pọ̀ direct àbí kọ́ra máa fi pé kò ní bá ṣe direct kò ń ní mọ̀ kò ní mọ̀ so àwọn tó bá mọ̀ ń àwọn làwọn mọ̀ ní àwọn nǹkan kan tó lè ní ẹ̀mọ́ lọ lè tọ́ ilé yìí sí kinní kan ẹ̀mọ́ lọ lè gbé lè kalẹ̀ lè sí kinní kan kinní kan ẹ̀jẹ̀ lẹ́mọ̀ kan sí wọ́n yóò gbé sínú yàrá àbí kò gbé síbì kan àbí kan níbi tẹ́mọ̀ lọ lè pa sí ni so àbí ní gbogbo oṣooṣù ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ẹ̀mọ̀ sí sàárà epo oṣooṣù ẹ̀mọ̀ pa ẹran pa màlúù gbúrú eléyìí ní ti ń jẹ́ pé yẹn máa da ẹ̀jẹ̀ lẹ̀ fún nǹkan èyí ó sì máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run so gbúrú eléyìí náà nìyẹn gbọ́dọ̀ mà ipò tako Islam gbogbo owó tó ń wá náà ń kàlé káàkiri tó ń wá àṣírí káàkiri ó tako Islam o ìlànà kẹfìrí náà lè yẹn ń ṣe so túmọ̀ sí pé gbogbo ọmọ ńlá tó bá lo gbogbo ẹ̀ wàláì kò sí àǹfààní kankan tí ó ṣe fún ọ lọ sun gbogbo ẹ̀ níná so mo rántí ní ẹ̀mọ́ ní hajj ní 2007 ṣùgbọ́n mi kan wá pàdé ọ̀kan ní àwọn ìmáàmù nàìjíríà yìí ìní dárúkọ wọn tó wọ́n sọ fún wọn pé ẹ̀rí àbáṣàrò nínú fa gbogbo àwọn náà kàlílà àwọn ti ní kò wúlò fa kó làwọn láwọn sùn ná 2007 yé ìmáàmù wàláì mọ́rùn-ún pẹ́ni tó súnmọ́ àgbò yíyé sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìmáàmù sì ṣọ́tún ha ẹ mọ́ sún náà mo sì tún ẹniyàn báyìí mo rẹ̀ à kí mọ́ sún náà kàlí náà láìlà mo ní kí náà kàlí bẹ́ẹ̀ ṣe ó ní à ó níjọ tiẹ̀ náà mo ní kò níjọ tiẹ̀ kankan mi ò ríjọ tí náà kàlí ní tí àzíkí tí ò ti sí àkárẹ̀ rẹ̀ àfẹ́ni tó bá fẹ́ di kẹfìrí á ènìyàn ní òótọ́ ni òótọ́ ni òótọ́ ni tó bó ṣe rí nìyẹn kí lẹ́fẹ́ fi ṣe wọ́n wẹ́ lọ lè sún orúkọ tó tán lójú ọmọlé afáàlá láti òní náà kìíní òun lé wọn ẹ lọ lè sún gbogbo náà kò wúlò ṣẹ́ra àwọn èyí tó ẹlẹ́ fi kalẹ̀ tẹ̀fsírì wọn ìjàlálé ní àwọn bàbá rèé ah kí ni màkàmà àwọn bàbá wa rèé ọwọ́ wọn rèé ẹ̀fì yóò kalẹ̀ ẹ̀fì yóò kalẹ̀ alúwà yìí sí wọn rèé ẹ̀fì yóò kalẹ̀ kúrútàbà tó fọwọ́ ara wọn kọ rèé ẹ̀fì yóò kalẹ̀ àwọn tí ń jẹ́ pé àwọn àṣàrù tẹ́mọ̀tẹ́ ìlímọ́lọ́dẹ́ pẹ̀lẹ́ àṣàrù náà tí àṣàrù Ìlọrin hìn àwọn àṣàrù sihir náà lẹ́mọ̀ pè ní àwọn àsáàrù àìlè ọba mu ọ àwọn ilé súnná yányá ọlọ́wọ́n bá ṣàlàyé ọ̀rọ̀ sihir fún wa ọ̀rọ̀ àṣírí olúwa ní wattaba'u ma tatlu ash-shayatin ala mulki Sulaiman wa ma kafara Sulaiman walakinna ash-shayatin kafaru yu'allimuna an-nasa sihra sáwọn Yahud nígbà tí wọ́n dé wọ́n parọ́mà Nabi ogun ní ń lò àṣírí ní ń lò sẹ́ṣẹ̀rù ní ń lò tí wọ́n lọ́n wá ní kí anábì sallallahu alaihi wasallam kọ́ fọ nàbí ọlọ́hì Suleiman ọ̀mà tó lọ́lọ́n fi wá mú ayé wá fún kí wọ́n tọ́ba orí máa tẹ̀tẹ̀ ló ṣe yàtínú ala mulki Suleiman ẹni pé àwọn àlejàndú yìí náà wọ́n tún parọ́ mọ́ anábì Suleiman wọ́n á lọ lè di àwọn irọ́ kan sábẹ́ abẹ́ abẹ́ abẹ́ abẹ́ ìjòkó rẹ̀ wọ́n ní ẹ̀rí gbogbo àwọn oògùn wọ́n á kó àwọn oògùn síbẹ̀ ànáǹkàlì ìbú wọn ni náà ni tánàbí Sùlẹ̀mánù ń lò ní ìlú wa ni ẹ̀ wọ́n mẹ́ka fọ́rọ̀ Sùlẹ̀mánù anábì tèmi ni anábì Sùlẹ̀mánù kì í ṣe kèfèrí walakinna shayatina kafaru ẹ̀yin àlejànú ẹ̀yin ni kèfèrí ẹ̀rí kí náà fi jẹ́ kèfèrí yu'allimuna an-nasa sihra ọ̀nà máa ń èèyàn láṣìírí ìpìnlẹ̀ àṣírí àwọn àṣetáni ló ní àṣetáni ló ní ìpìnlẹ̀ àṣírí torí náà wọ́n máa kéwú tó yẹ pé tó kù tó ń wá kí òun náà ní kó ti lọ lè ra nóòtì ní ìsìn ti lọ ra big nóòtì yọmọ wá kọ yọmọ ló ń kọ yọmọ ló ń kọ àṣírí síbẹ̀ ẹ bọ kẹfìrí nítorí di kẹfìrí lọ ń kọ síbẹ̀ nǹkan ìsìn yàrá lẹ́jà òkú mẹ́ so àwọn ọ̀nà mélòó ni àwọn idán yìí kí wọ́n ka díẹ̀ tó ń kálukú fi mọ̀ pé àti idán burúkú àti idán eléyìí náà àti oògùn tí ọ̀dá eléyìí náà fòókó ni pé àkọ́kọ́ ni pé kí ọmọ ní sẹ́ṣẹ̀rọ ẹ̀lẹ́ṣẹ̀gù tí mò ń wá àṣírí ìṣọ́ra àṣírí ìṣọ́ra ara ẹ̀ náà ni mọ́darí kan ara ẹ̀ náà ni gbogbo àwọn kódà dáfíù dáfíù òun nídìí rẹ̀ òun nídìí ẹ̀ sí àṣírí títà náà bìlò ànábì ló pè ní zikiri fún ọ ni yáàmù yíya ẹ̀ nídìí rẹ̀ ẹ má kà mọ́ ẹ padà sí ìdìtà ànábì sallallahu alaihi wasallam tó bá ti wàá mọ ìtàn yáàmù yíya lọ léwu nínú nínú mọ̀kọ́mọ̀ àdúrà tó fi lu jìbìtì àdúrà tó pé àfúnmọ́ ká mọ̀ lóhùn fi lu jìbìtì ni ilẹ̀ yìí wá sọ dàdúrà ẹ́ so bákan náà tí wọ́n bá ń wá ìṣọ́ra padà síbi àkàr àpàdà débẹ̀ so bákan náà sẹ́ṣẹ̀rù rizq tí wọ́n ní mo láti rí aziki wọn náà tó máa ń pè ní tafsirif wọn náà máa ń pè ní àwọn ìlú àwọn mìíràn tó pè ní wọn pè ní òṣòlẹ̀ ní àwọn ti Yorùbá nǹkan kan náà gbogbo ẹ̀ gbowó gbaziki kọ́lá kọjá hàn tú kọjá sàwákà gẹlẹ̀ hàn so gbogbo ẹ̀ pátápátá ìyẹn máa ń ṣiṣẹ́ lẹ́mọ fẹ́ rásìkì ìyẹn ó sì ṣàdúrà kìí ṣe kìí ṣe kọ́ ọmọ ogún nǹkan papọ̀ mọ́ nǹkan rásìkì tí máa ń wá níbi ìgún yẹn papọ̀ mọ́ nǹkan náà ló débi ìgún eré yẹn papọ̀ mọ́ gbogbo ẹ̀rí nìkan kankan so bẹ̀rẹ̀ wọn ti wọ́n ń tewé bí ìlànà ẹ̀ tewé kìíní kan sí ọ mísìmísì yẹn dà pọ̀ mọ́ra wọn ẹnìkan ẹ̀ fọ̀tẹ̀ gbígbẹ́ ẹ̀ máa fi gun ẹ̀ máa fi wẹ̀ ẹ̀ẹ́ so tí ń jẹ́ ẹbọ náà lèyàn ṣe pẹ̀lú ọlọ́run tó rí àrísìkí olúwọba ní í ṣe fẹ́ dà gẹ́gẹ́ bó jẹ́ kú lọ́ba náà ní ṣọ́ ẹ̀dá bẹ́ẹ̀ náà ni sihrul mahabba fẹ́ káyé máa fẹ́ mi àbí kí ìyàwó kan obìnrin kan wọ́n fẹ́ fẹ́ àbọ̀kọ̀ kan kan so irú tí ẹni tí báwọn lè ń ṣe irú yẹn náà ń ṣe oògùn burúkú oògùn tí ó sọ ní í ṣe yẹn ọba ló máa ń dá so ni kíyàn ní fìràkù kíyàn ya èèyàn méjì tó ń ṣe papọ̀ sẹlómi níbi iṣẹ́ ní ẹ̀bá ẹ̀bá ẹ̀wọ̀n àtọ̀gá ti rẹ́ jù àbẹ́lómi ọ̀gá ọ̀gá òfẹ́ rí mi lójú ẹ̀bá ń ṣe tó fi mọ rí mi lójú <laughs> wọ́n ní iṣẹ́ rí lèmi máa ń ṣe iṣẹ́ bú nìyẹn náà iṣẹ́ bú náà nìyí òun náà sòtúrú fún nǹkan yìí kò sí ní tẹ́ẹ̀fì ṣe ju pé ìrànlọ́wọ́ àlejànú àjànú ní ọba yín execute iṣẹ́ yẹn ẹ̀ẹ́dì lè fi yẹn kẹfà ọba yín ṣe nǹkan ti àbíkọ́ yóò sọ yín délé rí ibú ni táwọn wà ní tí wọ́n nù táwọn wà fún nìyẹn yóò sẹ́ni ẹ̀dọ́ lórí burúkú ni so òun náà ni pé ìtumọ̀ pé yóò sọ ọdẹ létí burúkú yẹn ni yóò di kèfèrí ó di kèfèrí ni torí ọlọ́run nípa ẹ̀rí pọ́lọ́run ní pé walakinna shayatina kafaru yu'allimuna an-nasa sihra wa yata'allamuna ma yufarriquna bihi bayna al-mar'i ẹ̀rí gbogbo ẹni tó bá kí n tẹ́wọ́ fi kíyàn méjì ọkọ àti ìyàwó ọ̀rẹ́ àtọ̀rẹ́ ó sì yà wọ́n tó wà láì oríṣiríṣi ń bẹ tí wọ́n mọ̀ pé iṣẹ́ ṣètọ́ nìyí tó bá ń sa fìràkù nílẹ̀ yìí láhìláhìlá ní amẹ́ríkà yóò ti máa dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ìràkùn ṣé ń tẹ́ ń sà náà lọ́wọ́ débẹ̀ alìjẹun yẹn ló ti lọ bẹ̀rẹ̀ lè dá wàhálà kalẹ̀ sí wọn láàrin wọn ní fìràkùn yẹn gbóná so àṣepọ̀ alìjẹun àti ògùn nìyẹn gbogbo ẹni tó bá ń sógùn kẹ́niyàn mọ̀ pé òun ti bá alìjẹun múlẹ̀ gbogbo ẹni tó bá lóun níná kàlẹ́ ó ti bá alìjẹun múlẹ̀ ipé èmi èmi èmi lọ ń bá wí àwújù rí ó so àlìjànú ní ọ̀lọ́bọ̀ ṣé o mọ̀ kankan wọ́kọ́ òwò sì yẹlé rí ibú ni tóró náà ti yẹlé rí ibú ní àlìjànú yẹn so iṣẹ́ ìyẹyẹ ni àṣepọ̀ tí ń bẹ láàrin àlìjànú àti sẹ́ṣẹ̀r àti ìdájú ṣe kọ́lá náà ló débi tàṣírí fún pé àbákẹ́ ní àwọn tó máa ń kó lábẹ́ awọ́ àwọn àwọn àwọn àwọn àwọn akó lábẹ́ awọ àwọn owó abẹ́ awọ làwọn ń ná owó abẹ́ awọ yẹn ń ná tí èkó owó tó kó síbẹ̀ wọn náà fẹ̀ẹ́ ti mọ̀ pé ó lè nu àwọn náà mọ̀ lọ lè tó bá ti sàábù tó bá sàwọn wọn ni wọn sa kíní kan wọn ni wọn lù wá jáde tó wà ní kíní kan kẹrẹ jẹ ìjẹsán pọ̀ mọ́ra wọn ẹ sì máa rí owó mọ owó jáde tẹ̀sírífù owó mọ bó ti di pé rọ́ọ̀tì pọ̀ níbẹ̀ tó náà yìí tẹ́ bá tó wá torí pé tó ń ṣe òun náà iṣẹ́ àlejànú ni iṣẹ́ àlejànú ni wọ́n ti fàyẹ̀yìn òun náà gbá èèyàn lójú dànù rí lóríṣiríṣi rẹ̀ kẹta ẹlòmíì sì ń bẹ lórí fìtínà yẹn náà dì sí o ṣe pé nọ́kàlí ló ta mọ̀ sí wàhálà káàkiri ní wákì ní ọmọ wákì so mùsùlùmí a nídìí ìṣe tó le tó báyìí ma huwa al-khalas min as-sihr wa ash-shaytan so bóòlù yóò ṣe bọ́ lọ́wọ́ èṣù níbi idán àtàlìjànú tí àlìjànú bá rọ́ lóyìn àbí àlìjànú ó wà lára yàn àbí wọ́n ran sí yàn gẹ́gẹ́ bí àwọn àṣàṣì tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn ṣubú lè fẹ́ bọ́ mbẹ́ sọ àkọ́kọ́ ni pé ẹni tí ó bá fẹ́ bọ́ ní ọwọ́ àlejànú sòkẹ́ nìyẹn kó dún ní má ìmọ̀ ká al-mu'awwidhatayn kí wọ́n ka qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas ṣùgbọ́n kí wọ́n ka ayatul kursi yìí. الله لا إله إلا هو الحي القيوم كما قال النبي صلى الله عليه وسلم وني وصفوا tí gbogbo ẹni tí bá ń ka ayatul kursi aburú ò ní fi ọ́ aburú ò sì ní ṣe dúkìá ń tàn ọ̀la ìwé tó mọ̀ ní wọ́n ń jí mi lówó gbé ìmẹ́ tí wọ́n ń gbé tó bá ṣe pé ṣe tọ́hún náà ni wọ́n ń gbé ìyẹn páwọn àlìjẹ̀nu ni wọ́n ń gbé ka ayatul kursi síbi rẹ̀ ka ayatul kursi síbi rẹ̀ yóò sàjáde kò ní dé ibẹ̀ mọ́ kò ní débẹ̀ mọ́ tó nídìí kọ́ mọ́ kiri ilé àwọn èèyàn káàkiri ẹ̀rí dawa'uka fika wa ma tash'uru wa da'uka fika wa ma tabsuru wa tahsabu annaka jirbun saghirun wa finka intawa al-alamu al-akbaru ẹ̀rí báwọn afáwọn ni ẹ̀ àìsàn ìwò ohun tó lò ara rẹ̀ náà lọ́wọ́ àwọn tó ń wá lọ sókú tó ń bẹ lápò ìsòkòtò rẹ̀ kùrùsí ẹlòmíì ò ti tẹ́tí lẹ́lẹ̀ jẹ́ pé hẹ́n bò láti bọ́ lọ́wọ́ àlìjẹ́ náà láì very simple things náà ni àwọn kan tó dẹ́jù tó rọrùn jù ẹ̀rí kò jọ àwọn ológun kò jọ ẹni tí wọ́n síngbẹ́rẹ́ fún wọn wọ́n yóò síngbẹ́rẹ́ forty one ságbárì rẹ̀ o tó ní bọ́ lọ́wọ́ àwọn alásàsí náà ò ní bọ́ ó síngbẹ́rẹ́ sí gbogbo ọrùn ó sì gbẹ́rẹ́ sí gbogbo ẹsẹ̀ ò ní bọ́ ń bẹ̀ náà ẹlòmíì ò ní fẹ́ sàdúrà wọn ni ọ ó wà sàlámù kódà ó sàzúnà láwùwá ní wàrà kílù ó sà twelve thousand torí kíni torí kíni. anabi sallallahu alayhi wa sallam Abu Hurairah radiyallahu anhu ní anabi sallallahu alayhi wa sallam fi òun ṣọ́ zaka níjọ́ kan so zaka dáwùjọ dá zaka jọ anabi wa ni wọn bá mi sọ ó ní kan ni ah, ẹnìkan bá dé ló bá wá jẹ́ ọba mú nǹkan nínú oúnjẹ sàkáhùn àwọn ah, bá gbámú fàkẹ́sù wàkúrùtù wọ́n sọ pé láàrífà annika ila rasulillah ma mú ọlọ́dọ̀ anábì ni ọba tó bá sọ̀rọ̀ pé àdákùn tó lọ́wọ́ ibi ń pa mí ah. ní kíní kẹfẹ́ wá ni òun mú ọlọ́dọ̀ anábì lọ́wọ́ ni àwa wa wa ni jẹ́ ń fún ọ ní ọ̀rọ̀ kan jẹ́ ń fún ọ láti ọlọ́run ó ní idha awaita ila firashika faqra ayatul kursi فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربك شيطان حتى تصبح ونسل ذو بعد كاية القرسي أسكتين فونانو ثم كا tó bá ti ká tó kalálẹ́ pẹ̀lú àbúrò ni òun wá ju kalẹ̀ pítọ̀ mọ́ lọ gbà tó dáhùn òun bá sọ̀rọ̀ fún aláya ànábì pé tí mo mọ̀ rírè ẹ̀ ànábì wa ni ẹ̀ sọ̀dàkọ́ <laughs> káwọn òwúwa kàbọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ fún ọ̀hún òdodo ni ọ̀ àmọ́ ẹ̀dá ni ẹbẹ̀ ṣe rí wọn ọ̀ fàhùwà zálíkà ṣètàn ànábì ni àṣetánì ló bẹ́ẹ̀ rí wọn so kí n kálukú àtàjẹ́ mùsùlùmí ká dún ní ma ká máa kà máa kà láàárọ̀ máa kà lálẹ́ máa kà láàárọ̀ máa kà lálẹ́ wàláhì tó bá ní kíní kan gẹ̀rí ọ̀tá ìborí ọ̀tá ó ayà yẹn ní jẹ́ bẹ́ẹ̀ ó nídìí ọ̀n kiri àsálátù kákàkiri kẹ́nìkan máa polówó àsálátù fún olórí rédíò kò purọ́ ní gbogbo wọn òpùrọ́ ni wọn tó ṣe lè jẹ́ pẹ́lẹ̀ rẹ̀ wọ́n ti wá mọ́ wá ṣe kí ẹ mọ ẹmọ bọ̀ọ́dọ̀ mi ẹ̀ẹ́mọ̀ bọ̀ wá àsàlátù ń bẹ ní kíníkan òpùrọ̀ gbogbo ń tọ̀wọ́n tí bá ń pààyàn àti tọ́wá lóhun níbi kan àsàlátù kan òpùrọ̀ ni ní tí ó jẹ ní wákàkiri òpùrọ̀ ló ń tọ̀wọ́n tí ó jẹ ní wákàkiri Ànábì sallallahu alaihi wasallam ó ti fún wa ó fi mùsùlùmí ló ní ráìtì àti ṣe nǹkan rẹ̀ nínú ilé ara rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n bá rẹ̀ fún ara rẹ̀ tí wọ́n wá jẹ́ wòlíì àbójẹ́ pásítọ̀ tí ó wà máa pààyàn sọ́dọ̀ tiẹ̀ tó wà ní kàmá sàdúrà lórúkọ ẹ̀sìn Islam lórúkọ mùsùlùmí ó tó mọ wá pé ó mọ pàdírẹ́tì fún wọn ó mọ pé nọ́mbà fún wọn pé kàmá wá takọ bá ní gbígbàdúrà o ní ìdìjòkó sílé rẹ mọ́ wá tó rédíò láti máa polongo mọ́ ṣe gbígbàdúrà rẹ tó nílé rẹ yẹn sọ alábòsí jàmbá kọ́ ìsapẹ́ ní tẹ́ǹjẹ̀lẹ̀ wọn àkàmọ́kẹ́ àmọ́ pé fí ẹ̀sìn nìyẹn kí ẹ̀sìn oníkẹjọ kójọkẹjọ sàdúrà ń bolo ti rí bẹ́ẹ̀ bolo jẹ́sìn wa kọ́lọ́mọṣá ṣe àánú rẹ fún wa so bísínílà eré alákọ̀ọ́kọ́ lélẹ̀ yìí máa dúró báyìí kí n fi lè gbé kọ́ọ̀lù díẹ̀ òun náà ni kúlẹ̀ àìrúbù bìrọ̀bì fálákì kájọ onímọ̀ ká máa ṣe kúlẹ̀ àìrúbù bìrọ̀bì náà sí kàdúnà ká máa ṣe bákan náà mẹ́ta eh, mẹ́ta mẹ́ta nìyẹn so ẹlẹ́ẹ̀kejì òun náà ni ayatul kursi so àwọn èèyàn ti ń kọlù ní àti ẹ̀kan nam zero eight one zero zero eight one zero eight five ṣe ilé sàn àmọ́ gbogbo nǹkan tẹ̀ sọ sixty percent irọ́ ni. naam kí ló dé tó fi jẹ́ irọ́ àmì kọ́ mo ti kọ́ sí ọ Allahu akbar ìyá bóyá kí ènìyàn pè mí sórí nọ́mbà again kí n fi lè kó fi lè ṣàlàyé tó fi jẹ́ irọ́ naam. Aleykum salaam wa rahmatullah. Aleykum salaam wa rahmatullah. Ọ̀pọ̀ ìdákùn orúkọ mi ni Abdullahi ló ń sọ̀rọ̀ látàlórí. Náà mẹ́kàbọ̀ because ẹjọ́ ń ká àbá tá à balẹ̀ àwọn àbá ọ̀dọ́ tó ń lọ rédíò tí wọ́n lọ sọ pé ẹgbẹ́ mi síwájú ẹgbẹ́ kìnìún mm. kan ẹ̀pàdé mm. mi ẹ̀wọ̀n gbàgbé mm. nìkan tí wọ́n wá ń ṣe àwọn kan wá rédíò tẹ̀ wá jẹ́rìí sí àwọn ẹlẹ́sìn kejì Hmm. kí ni a fẹ́ kí a ah, báwọn yẹn lọ́wọ́ àwọn bàbá wa hmm. àwọn bàbá yẹn tẹ́ bá tí mọ́ gírídì tó wọ́n kékeré àti ìdíje ìṣá yìí mọ́ṣáláṣí hmm. àwọn tìkí èdè ẹ̀ kí wọn àwọn ni wọ́n wá lọ sọ̀tọ̀ látù gbogbo tí wọ́n fáwọn yóò yàtọ̀ máa fi jọ afẹ́fúnni lórí àdínì gbogbo tí wọ́n ṣe yìí àwọn kílẹ̀ ah, ah, èrè nípa àwọn kílẹ̀ fẹ́ ṣe sí wọn ilé rẹ́díò yìí ti pọ̀ jù ẹgbẹ́ ọ̀tà kìnìkan kìnìkan ẹ̀dùn papọ̀ ẹwà gbogbo nǹkan báyìí bá ṣẹ́rí ní tí a lè ṣe sí náà ní nǹkan tá à ń ṣe yìí àmọ́ ṣàlàyé fáwọn èèyàn náà ní ànídákẹ́ náà ní so àní dákẹ́ a máa sọ so táwọn náà sì máa kankan ó sì máa gbọ́ kọ́lọ̀ nǹkan ṣàánú kójú kó yé wọn kójú kó yé wọn torí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn náà mọ̀ pé àwọn ń tàwọn èèyàn jẹ ni wọ́n mọ̀ kọ́lọ̀ nǹkan jù kan lè jáwọ́ kó mẹ́ naam. àwọn àlékún. àlékún sàlám ṣé naam. takoto ọlọ́run níjọ́ bàjẹ́. naam ẹ káàbọ̀ ah mo ti gbọ́ wọn yín ọ̀gá ńlá. bẹ́ẹ̀ ni àbá àná ọlọ́run ti fi lẹ̀. amínà tẹ̀yìn ẹ̀dákun tí obìnrin tó bá wà nílé tó bá fẹ́ kírun tó bá pọ̀ ọlọ́yẹ kó sì ta ló lè ṣe ìmáàmù fún wa àbí àwọn náà ni wọ́n bọ̀yọ̀. ẹ bẹ́ẹ̀ ni àwọn náà ni wọ́n ṣe láàrin ara wọn àmọ́ àárín lẹ́nu tó bá mọ kéwú láàrin wọn yóò dúró kò ní bọ́ síwájú o yóò dó láàrin ni so ni ó fi ṣe ìmáàmù fún wa àbí ló fi dílé ìdìrún fún wa. àwọn àlejò àwọn ọmọ ẹ̀rí ẹni tó pè ní ẹ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń kà láàánú ọjọ́ pé ọjọ́ kan náà àwọn tá à ń wí àwọn aráàlú wíwọ́n ti jẹ̀dá òun náà ni wọ́n bẹ jẹ lọ́kọ̀ tirẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mi ò pé mi ò kọ́ tirẹ̀ ọ̀rọ̀ ló kọ́ tirẹ̀ fúnra rẹ̀. bẹ́ẹ̀ ni àfa kí wọ́n máa sọ pé ní ìsáàbì nígbà náà calculation ni wọ́n tún gba nǹkan lórí ìwé ah, àwòyẹ lójú. Ah, calculation bo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tàbí calculation rí calculation rí kọ́dà ọ̀kan nínú wọn ó tún wá rédíò tó ńlá sẹ́gbẹ̀ owó nígbà ìsáàbì yìí ọ̀dà o ìjọ tó lòun àti àwọn ẹlẹ́bọ̀ ta ló ń wò ẹni pátá Ìlọrin ìṣèlú ẹlẹ́bọ̀. kẹrí hmm. màá inṣàlá ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run so ọ̀rọ̀ ìsáàbì yẹn ni màá ra aṣọ níwọ̀n pẹ̀lú ògùn ọlọ́run tí ó fi clear tó ń kálukú tẹ́ẹ̀rí irọ́ tí wọ́n pa ń bẹ̀ tẹ́ẹ̀rí ìdá ọ̀rọ̀ òru àti àwọn àṣírí rẹ̀ bí ìdínlá ọ̀rọ̀ ìsáàbì ní ìsọ̀ níjọ́ mẹ́jọ. na Aleykum salaam ni ẹ̀pọ̀ àwọn yẹn oúnjẹ náà wọ́n ń wá kiri. Hmm. lọ́nà ni wọn. Hmm. Ẹ hmm. máa ní <laughs> ni ọlọ́dún yìí orílẹ̀-èdè yọ ìdí fún wa fa wọn rólé ànábì ah. kankan wọn rólé ṣètọ́nì ni wọn àrólé ṣètọ́nì ni wọn kọlọmọ àjẹ kan kú lérí ìjà rólé ṣètọ́nì ní kọlọmọ kó ṣàánú àwa náà àwọn àti a bá fẹ́ pé zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five